ẹ̀sùjọ́ yìí ó ń wọ́ ọ̀bọ̀ ó ń wọ́ ọ̀bọ̀ nígbà tó di pé ó wá dé àárín sánmàlú ìǹtàṣàràtì ó wá fọ́nká ó spread ó spread ó tú fún mọ́ amtọ̀ràtì lẹ́yìn náà lòjò bá bẹ̀rẹ̀ sí ní rọ̀. gbogbo ṣe bẹ̀rẹ̀ nìyẹn fàlà wàlọ́ máa rọ̀ àyínà ṣàmṣá síta mo fi aláwọ̀ búra àfi ojú rí oòrùn fún ọ̀sẹ̀ kan àfi ojú rí oòrùn fún ọjọ́ mẹ́fà àdàpè ọ̀sẹ̀ kan nu ọjọ́ méje ní bẹ nínú ọ̀sẹ̀ ó wá ní àfojúrí oòrùn látọjọ́ júmọ́ àyẹn títí ọjọ́ mẹ́fà àfi ojú rí oòrùn. jímọ̀ mi ìbátúndé òjò òye rọ̀ láti jímọ̀ tó ti lọ jímọ̀ mìíràn tún dé kí ló tún ṣẹlẹ̀. fún mọ̀dákàlà rọ́jùlùmí záàlì kàlíbàbì lẹ́yìn náà ọkùnrin kan bá tún gba ẹnu ọ̀nà yẹn kan náà ọba tún gbà á wọlé sínú mọ́sálásí felijumua ní ọjọ́ jumua kejì wa rasulullahi sallallahu alayhi wa sallam qa'imun òjìṣẹ́ Allah wà ní ìnàró yaktubu tí ń ṣe wútúbà lọ́wọ́. fastakibalahu kọ́ ìmàn. arákùnrin náà ó tún dojúkọ ànábì nídúró fàkọọ̀là ó tún sọ pé ya Rasulullah ògìṣẹ́ àlọ́ọ̀ halakatili amuwal àwọn dúkìá ti parẹ́ o òjò ti gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a gbìn òjò ti wọ̀ lọ wà ń kọ́tọ̀ àti ṣubùn ojú ọ̀nà ojú ọ̀nà ti dá páropáro torí pé ilẹ̀ ti di ilẹ̀ yíyọ̀ ó ti di ilẹ̀ àgbàrá tó jẹ́ pé ràkúnmí kò lè rìn lórí ẹ̀ àwọn ọ̀nà oko ti dá àwọn tí sì ń bẹ lórí oko òjò ti fẹ́ gbé gbogbo ẹ̀ lọ tán o fádíhùn lọ́ọ̀ha nítorí náà tún pe àlọ́ọ̀ pe àlọ́ọ̀ báyìí yomsik ha ànà kó bá ní dá òjò dúró fún wa kó dá òjò dúró fún wa kọ́ọ́lù. anas sọ pé farofa rasulullah sallallahu alayhi wa sallam yàdé yìí lójú ẹsẹ̀ ògìṣẹ́ Allah sì tún tẹ ọwọ́ ẹ̀ méjèèjì sókè báyìí fún mẹ́kọ́ lẹ́yìn náà ó sọ pé Allahumma hawalaina Allah ẹ̀yin ó odi ìlú ó ní kọ́ ọ báyìí o. Allahumma hawalaina Allah ẹ̀yin odi ìlú àyíká ìlú ó ní kó máa rọ òjò sí báyìí o wala alaina máa rọ òjò sínú ìlú mọ́ báyìí rọ òjò sí wa lórí mọ́ báyìí o. òjò tó máa rọ ní ìsìn máa rọ̀ sí orí àwọn òkè ńláńlá wàzírọ́ọ̀bì máa rọ àwọn òjò báyìí máa rọ wọn sí orí àwọn àpáta pẹrẹsẹ àwọn àpáta kéékèèké wàbùtú nílé àùdìyà òjò tó bá rọ̀ ní ìsìn máa rọ̀ wọ́n sínú ọ̀gbun inú ọ̀gbun inú àwọn kòtò giriwo giriwo giriwo. giriwo bẹ́ẹ̀ ni kó o máa rọ̀ sí wà mànà bíi ti ṣàjàrì máa rọ òjò báyìí sínú igbó inú igbó kìjikìji ibẹ̀ ni kó o máa rọ òjò sí báyìí. kọ́ọ́l Anas sọ pé fa akila àti lòjò bá dá wáyé nínú ìlú wàkọ̀rọ̀ àjìnà náà ń ṣe fi ṣàmùsì wàkọ̀rọ̀ àjìnà namshi fishams a sì jáde tí a ń rìn nínú oòrùn ìrùn bá pa wá lọlé kọ́ọ́lá sherikun sheriku sọ pé sàálìtú anas ibn malik èmi bi anas ọmọ malik léèrè pé àhúwa rọ́júlulẹ̀ awwal ṣé ọkùnrin kejì tó wáyìí ṣé òun náà ni ọkùnrin àkọ́kọ́ fakọọla ma adịrị anasu sọ pé èmi ò mọ o mo sá pé ní júmọ́ àkọ́kọ́ ọkùnrin kan wá olójó ọ̀rọ̀ ànábì sì ṣàdúrà òjò bẹ̀rẹ̀ sí ní rọ òjò sì dá títí títí tí tí jimá míì tún fi dé ọkùnrin ọkùnrin míì náà tún wá ibi tí ẹni àkọ́kọ́ gbà wọlé náà ni ẹnìkejì náà gbà wọlé sẹ́ni àkọ́kọ́ náà wá ní ẹnì kejì èmi ò mọ̀ o tọ́ àwọn àǹfààní àti ẹ̀kọ́ tá a fẹ́ fàyọ nínú àwọn àdíìsì méjì péré tí umudatula kami tó mú wá lórí al-istisqa òní mo fẹ́ fàyọ yìí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ó n'inu nínú àwọn àdísì wípé ọ̀nà méjì la lè bẹ Allah fún òjò ọ̀nà àkọ́kọ́ lílọ sí mùsọ́lá lati láti lọ tọrọ òjò ọ̀nà kejì àìní lọ sí Si ibi tí ọ̀rọ̀ bá ti kan pé ká tọrọ òjò láì ṣẹ̀ṣẹ̀ ní lọ sí mùsọ̀lá torí pé àdìsí one seventy ó ló lọ sí mùsọ̀lá àdìsí one seventy one nínú mọ́ṣáláṣí tí wọ́n ti bá a náà ni ó ti ṣàdúà ìbá jẹ́ pé ó di dandan fún títọrọ òjò pé ká lọ sí mùsọ́lá ohun tánàbí ọba ṣe ni pé yóò ní jẹ́ kíjúmọ́ àtàn tàbá kíjúmọ́ àtàn àìtọrọ òjò nínú mọ́sálásí tàbá kíjúmọ́ àtàn á wà lọ sí mùsọ́lá àìsọ bẹ́ẹ̀ ànábì ó ti fi hàn wípé a lè ṣe àdúrà ìwá òjò ní mùsọ́lá a sì lè ṣe níbi kíbi tí ó bá káwa mọ́ ìbá àkàwà mọ́nú mọ́sálásí ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́. nǹkan ẹlẹ́ẹ̀kejì ìsìsíkọ́ títọrọ òjò ọ̀nà méjì ni a lè gbà tọrọ rẹ̀ fọ́mátì méjì la lè gbà ṣe fọ́mátì òun lè tó ga sí pé a ti torí ẹ̀ yàn náà fílà a ti torí rẹ̀ yàn náà fílà tá a bá sì fẹ́ yàn náà fílà yẹn kì í ṣe inú mọ́sálásí pápá láàlọ́ ibi tá a ti ń kí yídì ibẹ̀ láàlọ́. tí àbáwá níná fílà yàn nítorí títọrọ òjò ìyẹn ni ó lè ṣẹlẹ̀ nínú mọ́sálásí ẹlẹ́ẹ̀kẹta ó ní wípé ìmáàmù tí ó kírun fún wa ó nìkan ó ní ó pa ẹ̀wù ìyẹn ni pé òun ló máa yí ẹ̀wù sódì ó nìkan péré. kò kan àwọn jẹ̀máà torí pé inú àdìsí one seventy kìí sànẹ́bì nìkan ló lọ sí pápá àwọn sọ̀hábà náà tẹ̀lé lọ ṣùgbọ́n òun nìkan ló yí aṣọ ẹ̀ sódì. ẹ wàá rí lóde òní káwa fẹ́ tọrọ òjò káwa ha takanda àlùkùránì lera wa lọwọ pé à ń tọrọ òjò ẹ jẹ́ á sọ àlùkùránì kalẹ̀ kí òjò lè sọ kalẹ nìyẹn àdàdálẹ̀ ò nìyẹn èyí tó tọ́ súnà ò pé ìmọ̀ ka lọ sí pápá ka ṣe náà fílà rákà méjì ká sì sọ fọ́lọ́n pé Allahumma agífìnà lórí ìforíkanlẹ̀ wa ọhụma agífìnà tàbí lẹ́yìn sálámà wa ká sọ pé Allahumma agífìnà kìí ṣe súnà níbí ni pé ká tún àlùkùránì sọ̀kalẹ̀ nítorí òjò tàbí nítorí nǹkan mìíràn. bákan náà àdìsí tún kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ìgbàkígbà tí òjò bá di àrọ̀dá ìgbàkígbà tí òjò bá di omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù àdúrà tá a ṣe. Si, òun náà ni allahumma hawalayna wala alayna allahumma alali akam wa zirab wa butuni li audiya wa manabiti shajar àdúrà tó tọ́ súnà nù o tá a sì tí ẹ̀kún omi tó bá fẹ́ ṣẹlẹ̀ ní àsìkò tiwa kí Allah subhanahu wa ta'ala kó là wà ń bẹ̀. báàbù salatil khawf orí ọ̀rọ̀ ìrun ìpáyà ìrun ìpáyà ìrun tá pẹ̀lú ìpáyà pé ọ̀tá ń lé wa bọ̀ tàbí à ń lé ọ̀tá lọ náà ń pè ní ìrun ìpáyà kì í ṣe ìrun tó o kí nínú ìlú nígbà tí nǹkan kan ń wọ́rí ọkàn rẹ ìrun ìpáyà àdàpè ni fún ìrun ojú ogun àdàpè ìrun àdàpè ni fún ìrun ojú ogun ìrun ojú ogun gangan ni. tó ń túmọ̀ sí pé báwo la ṣe máa ń kírun lójú ogun kó o lè mọ̀ pé asọ́láàt tí ó túmọ̀ sí ìrun kíkí ọ̀ọ̀mọ̀ ní ẹ́skúùsì torí pé ààyè tó le jù tíyàn lè wà láyé òun ni pápá ojú ogun bí ẹ bá wá wà ní pápá ojú ogun ẹ gbọ́dọ̀ fi irun ráre ẹ gbọ́dọ̀ fi irun ráre káti wá ní ẹ̀kọ́ bá ṣe kírun ojú ogun lẹ̀ kógun tó dé àyíbá máa tógun ọba dé ẹnìkan ní ọjọ́ kan ó sick ó wà ní ilé ìwòsàn ah, àìlera yẹn ó lágbára débi pé wọ́n ṣe sí abẹ fún onítọ̀hún so kò wá láǹfààní irú àǹfààní táwa ní tàbá fẹ́ kírun táwa sí mọ́sálásí tá a dúró gbáǹtọ́ òun ò láǹfààní àti nàró ẹni ìwá sẹ́ǹdì mẹ́sẹ̀gì sí mi wípé òun mọ̀ dúpẹ́ fún Allah o. kọ̀ǹdíṣàn tó ń wà lónìí òun òru kan pọ́n wà ń bẹ̀ nínú tàbí ta lóru kan pé tó bá di oṣù báyìí ọdún báyìí wọ́n gbóhùn lọ sí ilé ìwòsàn tí wọ́n dóhùn gúnlẹ̀ bẹ́ẹ̀ ta ló ro kan ẹnu yín kó nawọ́ ẹnìkan kì í ro kan rẹ̀ bí máa wọlé báyàn náà ni kúlẹ̀ kọ́lọ́hún kó ṣàánú wa kọ́mọ̀ sí àìsàn sí wa lára ẹni wá ní ìdí ọpẹ́ ẹ̀hún rèé o ó ní jẹjẹ mọ̀ pé tí kì í bá ṣe pé mo ti kọ́ àwọn lẹ́kọ̀ọ́ báláìsàn ó sì kírun òun ọ̀bá wà nípò ẹni tí ò ní kírun tó wọ́n máa retí ìdáǹdè ìtúsílẹ̀ nílé ìwòsàn tó sì já sí wípé kì í ṣe gbogbo ẹni tó lọ sí ilé ìwòsàn <laughs> òun ló padà bọ̀ sílé ẹlòmíì láti ilé ìwòsàn sàárè ni ó padà sí. àṣé òótọ́ ni ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ pé ẹni tó bá mọ inú ń rò yóò mọ̀ pé dá ẹ bá mọ inú ń rò àìmọ inú rò rẹ ni òjò mọ̀ pé dá ẹni tó bá mọ inú ń rò yóò mọ̀ pé dá ẹ lè tún dúpẹ́ fọ́lọ́ọ̀ nìí. wípé tóun ti ní ẹ̀kọ́ bí aláìsàn ṣe máa ń kírun ó ní kódà òun ò láǹfààní àti sàlùwàlà àlùwàlà olómi kó wá jẹ́ ní tí ò ti lẹ́kọ̀ọ́ táyà mọ́mù kó jẹ́ ní tí ò ti lẹ́kọ̀ọ́ sọ̀látùlì mọ̀ríìdì bí aláìsàn ó ṣe kírun ìyẹn wà wà nílé ìwòsàn ọjọ́ kan ló lò ní ọjọ́ méjì ní ọ̀sẹ̀ kan ní ọ̀sẹ̀ méjì ní kò wá ní kírun ìwọ tó bá wà nílé ìwòsàn tó o sì wà pẹ̀lú sáyẹ̀nsì ẹ májẹ̀mú nìyẹn o tó o sì wà pẹ̀lú sáyẹ̀nsì làákàyè rẹ tó o sì mọ̀ pé nǹkan lọ nǹkan ń bọ̀ nǹkan lọ nǹkan ń bọ̀ wọ́n fẹ́ gún ọ lábẹ́rẹ́ wọ́n fẹ́ lóògùn fún ọ. tí wọ́n náà mọ̀ bọ́ ọ bá fìrún lẹ̀ tó òkì ọlọ́run ó bi ọ́ léèrè rẹ̀ ọlọ́run ó bi ọ́ léèrè rẹ̀ o torí pé ọlọ́run ò yọ̀ǹda ìrun kíkí fún aláìsàn tó sì ní sẹ́ǹsì ọlọ́run ò yọ̀ǹda rẹ̀ kọ́ wá jẹ́ pé ọgọ́ tí à ń kẹ́kọ̀ọ́ nípa bí aláìsàn ó ṣe kírun kọ́ wá máa sùn gbélé ṣe sùn lọ yìí ẹjí ẹjí yùn bó ṣe sùn lọ́hùn gbogbo ń tá a bá sọ kò ní gbọ́ kò ní gbọ́ ọgọ́ tó bá wá nídìí ẹ̀kọ́ ọ̀hún kò wá ní rí lò ta ni ó wà dá lẹ́bi ara ẹ̀ ni ó dá lẹ́bi kò lè dé mi lẹ́bi torí pé bá a tẹ̀lé sí gbogbo ẹ̀ tán bá a lè kọ́ yín ní gbogbo ẹ̀ tán ká tó kú ò láyé asámọ̀ wípé àjáfira àmọ̀pá àjáfira kò sí ọ̀sẹ̀ kan tá a ní kẹ́kọ̀ọ́ tuntun. ìwọ lọwọ á lọwọ sí lọ́wọ́ kó ara rẹ ràn torí pé lásìkò yìí o láǹfààní àti jáde wá kẹ́kọ̀ọ́ àsìkò kan ń bọ̀ tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí ọ tó ga sí pé inú orí bẹ́ẹ̀dì náà lọ wà táwọn yóò ti wá máa kí ọ ṣé gbà náà fẹ pé ó fẹ́ lọ tàlímù kan <laughs> àsìkò tó yẹ kó o ti lọ kó o ti di nǹkan mú ò di nǹkan mú ọba dé tàlímù ẹjọ́ ló máa ro ẹjọ́ bó sì rojọ́ ọmọ tẹ fóònù bó tẹ fóònù ó tó gbé lọ bí ẹni pé àsìkò ògbé títa àsìkò oorun sísùn la pè àsìkò tàlímù àpè ní àpè ní ìjókòó náùmù ìjókòó tàlímù ìjókòó ẹ̀kọ́ ẹ̀kọ́ ńlá pé so àwọn ó gbìyànjú tiwa ìyókù yóò kú ọkù bó ti rẹ tó ti gbọ torí a ní ọmọ sùn ọgbọ òye sùn ẹ máa sùn a ní ọmọ rojọ òye ẹjọ́ rò máa a ní ọmọ tẹ fóònù òye fóònù tẹ máa ẹ ń tẹ̀hún láìfù rẹ ń tẹ̀hún máa múra ẹ̀kọ́ ojú ogun la tún fẹ́ kọ́ yìí o ẹ̀kọ́ ojú ogun la tún fẹ́ kọ́ yìí. ní àwọn agbègbè kan lórílẹ̀‐èdè nàìjíríà inú ogun ni wọ́n wà inú fu àyàfu ni wọ́n wà àtòru àtọ̀sán inú ìpayà ni wọ́n wà ìpayà boko haram ìpayà tẹ́rọ́rìsì ìpayà kidnappers inú ẹ̀ ni wọ́n wà àwọn náà mọ̀ pé àwọn àwọn olùayé kan àsìkò yẹn wọn ò mọ̀